Alright, Alpha. Alpha. Ṣé o ti round up? Ah, round up. Uh. Mi ò lè round up nsìn yàn. Ọlọ́run. Bí ti iṣẹ́ ipò dé. Tó bá yá mi jù ṣá láàrin mi àti ẹ̀wọ̀ aláì. Màá parí iṣẹ́ yìí in the next five hours. Ah. Ṣùgbọ́n tí bá tún wá fẹ́ take time mi can n ṣe bó ṣe yẹ kí n ṣe. Eh. Ah, ọ̀la ọ̀la ni màá parí. Ọ̀la. Ó pọ̀ gan-an ni. Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹ́ pé àwọn ọmọ yẹn nìyí wọ́n ti wà lóòótọ́ mo ti ní kó máa ṣe tó ṣe wọn kó máa jẹ́ kó máa mú pàǹbọ̀ bọ̀ sí ní tó ti ní pé o busy. àwọn dúdúdúdúdú wáyé pé àwọn ọmọ wò. àwọn ọmọ ni wọ́n dúró dè wá àwọn ti ń jẹ wọ́n ti ń mu lóòótẹ́ ah bọ́ nísìnyí tó ti ní pé o máa business ọwọ́ nǹkan máa lọ. ní sùúrù iṣẹ́ mi ló wà bíi tí mo fẹ́ ṣe kò pọ̀ mọ́ náà ọlọ́run máa parí ó pẹ́ jù the next twenty five minutes. twenty five minutes àbí twenty two minutes máa parí.